àti gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá olùmọ́sá fàánù ẹ̀rí wa pò láti alùkè àrọ̀ tíra tí a fi ṣẹ̀dánilẹ́kọ̀ọ́ náà ni tíra tí a ń gbìyànjú àti rìvíw rẹ̀ al-mukhtasar fi akam al-jana'iz wa ta'ziya àlàyé nípa bóòlù àti palẹ̀mọ́ òkú àti bó àti kíni lẹ́ni kẹ́dùn tí ọmọ ya wa muhammad yaani suleiman amir markaz umar bin khattab kojú péjú lajú dúná number six naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفهم لي أجلاتي سلايف ونقع àwọn àṣejù tí wọ́n ṣe nípa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní tó wá sí ní láàánú ni pé ẹ̀rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ kiri bí wọ́n mọ̀ wọ́n mọ̀ mọ̀ mọ̀ ń gbọ́ prógrámù àfáà kan sọ pé ẹ àmọ̀páàdé sọ bẹ̀sẹ̀ rí lẹ́pàá lójú pé ẹlẹ́gbẹ̀ẹ́ لا تتروني كما أطرأت اليهود النصارى عيسى بن مريم ẹmẹ́ gbìmìtì ẹyẹnu àlà bí àwọn ènìyàn sára fi gbé sọmọ mariam inni abdullahi wa rasul ẹrú ọlọ́mọdé ní alẹ́bí ẹ̀sọ́ bẹ́ẹ̀ lótọ́ láwọn ogun agbègbè kayọ̀bẹ̀ jẹ́ ẹ̀ka níbi ìlú wíwú àmọ́ àwọn agbègbè kayọ̀bẹ̀ tó dé wà gbìmìtì ayọ̀ rẹ̀ ẹ̀rọ pé lẹ́yìn ìṣòwò pé kọ̀mọ̀ nù pé kọ̀mọ̀ ọmọ nù àfẹ́nù nù ọlọ́run mẹ́ta àtàánù mọ́ فأنا لك يسرع ثم ذكر صاحب الكتاب صفات لا تليق المسلم فضلا عن رسول الله صلى الله عليه وسلم من أفضل البشر nínú ẹ̀ náà ni pé ẹni tó ti tíra yìí ó ń kún àwọn ìròyìn kan wá nípa tẹ́gbẹ́ kọ̀ yẹ ká tó mùsùlùmí gan bẹ́ẹ̀ mùsùlùmí ká fún mùsùlùmí nírú àwọn ìròyìn bẹ́ẹ̀ a tó ń bèèrè tó dájú ní ẹ̀dá ànábì Muhammad sallam عليه وهو من أفضل البشر هذا يكون ضد الندى يقول عن رسول الله صلى الله عليه وسلم مما تيروي النبي صلى الله عليه وسلم ويقول آيادي أدير جرسوم وأنا قد كبير ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ní ọkọ̀ tó pè àníbìsílẹ̀ ní pé àhàyẹ́dù ẹjọ́ pé àwọ̀ àkàkàtì láàrẹ̀ àjíìrò ẹjọ́ pé inside captive ni ẹjọ́ inside ìlú jòròsóòmà ẹjọ́ pé ìdún ìdún ìdún ọsọ bẹ́ẹ̀ ní page thirty seven ọsọ bẹ́ẹ̀ ní page one one five وفي أول كتاب رفع مؤلف رسول الله سلم إلى درجة الإلهية حينما قال نبرة ترى أبي الإسلام بيقو الله حين قال انغا تغبار بي ديبو الله وبا ان سبا يبي muhoyi ẹni tí ó yí òkú ẹni tí ma yí òkú náàsìrò ẹni tí ma nà yí lọ́wọ́ ṣáàfì ẹni tí wó yọ̀ sàn múndì ẹni tí ó láyà ilẹ̀ áàkìrì àwùsáàfì lẹ́tì marrat àti àwọn ìròyìn míì tó ròyìn àti ìṣẹ́ kọjá lọ sáà ti kàṣíwájú wàhóná yẹn zilu rasul sẹ́lẹ̀ ilẹ̀ adọ́rẹ̀jẹ́ ti jẹ̀rùsùmà ní ìgbà yìí ọwọ́ agbábí wá sílẹ̀ pátápátá débi bí àwọn ìdún wà dí èrò àti kápítì ẹjọ́ múmú olójogun wà á ra máa tẹ̀ṣà èrò lọ́ọ̀lọ́ àbùdá rẹ̀ tara máa sẹ́gìrì sí ni pé yìí عرف الناس شيء دار التي يقاحف كالجرثوم سل مثلا olóòdó wa nù aburú táwọn yẹn máa ṣe tẹ́gbẹ́ káyìn lábùkún ó gbìlọ sítọ́gá ó tún wá fà sílẹ̀ dípò gbogbo wípé níbi èdò fi òfin náà sí ìdáàlẹ̀ wọ̀húwà lẹ́rì yẹ́kàá ó ma ọ̀bá lágbàtà rẹ̀ sáà bẹ́ẹ̀ ni alìsílẹ̀m sàlá àlọ́sẹ́lẹ̀m onani huwa alladhi nafa al-umma olusi al-afani fún al-umma yìí jù ìṣẹ́lẹ̀ huwa alladhi nafa al-umma lẹ́yìn náà wà balaga risala ó dẹ̀ jíṣẹ́ ọlọ́run bá dópin wà án kaba bi ta'alimihi nasu min az-zulmi wa shirk ó dẹ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ fọ́kọ́ èèyàn ó la àwọn èèyàn min az-zulmi kó nú wa shirk àtẹ̀bọ̀yíṣe wa tafarruq àti ìpínlẹ̀ rẹ̀ ilẹ̀ adli ó gbọ́n síbi ìṣe déédéé ìṣẹ̀tọ́ wọ̀tọ̀wọ̀hídà ti mọ́lọ́lọ́kan wa in aráàdá lè jùrùsọ́mà asìlè wọ́sọ́bàb tó wárúgbà ìtumọ̀ tí ó fẹ́ fún jùrùsọ́m kìí sí ìtumọ̀ ti dúnrin ìpìlẹ̀ pé òun ìpìlẹ̀ gbogbo nǹkan lòun mìí àbísọ́bàbí fọwọ́ gẹ́rẹ́ sọ̀hí àìdàn ilé ìgẹ́kọ̀ sùmọ̀ bá rà kẹlẹ́mù bá tẹ̀lé lẹ́yẹ̀rọ̀ burúkú tó yìí يعود يصف الرسول صلى الله عليه وسلم بأوصاف القاذبة في عاشرك يقول أوابل سيرو يعني الإسلام قالوا أنوان يرويرو تقول أنوان يرويرو أبوان به الذي يحبط العمل يقول يوب بايسي يجني كقوله في صفحة تسعين يقول تصميم بنيتي من تلع عليهم قل اللهم صل على محمد اللهم صل على من تكتشف تفتقت من نور الأنهار ẹjọ́ ẹ pé ìkẹ́ ọlọ́kùn máa bẹ́ẹ̀ pé látara ìmọ́lẹ̀ rẹ̀ làwọn flowers máa rí mẹ́lẹ̀ وحضرت من بقية مائه وضائه الأحجار omi àlò àlá rẹ̀ náà ni ojú kí àwọn ewéko ọmọ green irú yàrá ìbísẹ́lẹ̀ ni oni al'atara obi bakiyatu ma iwo dogwada ihe níbi ibi tí wọ́n kó tó omi àrọ̀ ọdún wákò lára ní sẹ́lẹ̀m àbí ibi tí wọ́n kán lẹ́nu ọ̀rọ̀ náà ni àwọn igi máa fi green nírọ̀ níbi sẹ́lẹ̀m àkóòlù mọ̀sùbá ìpè fawallahi alladhi khalaqa àṣìjà mo fi ọlọ́wọ́ bá tó fi àwọn tọ́jú àwọn igi wọ̀nyí búra huwa alladhi fataqa azhariha àwọn náà níbi káwọn mọ́lẹ̀ máa jáde lára fúláwà وعطاء لون عبر ولا لون فني جرين كولر نمبر 8 ثم يقول عن رسول الله صلى الله عليه وسلم سفى ميعة على كل يجدو نمبر 900 سبب في كل وجود موجود oni ayi sábà bí ànábì gbogbo nǹkan fi ń bẹ ọ máa wíbẹ àwọn yẹn máa wíbẹ kejì ọ̀rọ̀ tó yẹ bá sọlọ ànábì ọlọpàá ti dá gbogbo nǹkan إن كان قصده أن الموجودات خلق على الله لأجل الرسول لكن انتو بعد بقى ربي ريبي الله انت ابو بويد انتو النبي صلى الله عليه وسلم فهذا قصد وضلال إليه يكفروني أين إشناني لأن الله تعالى يقول طلبت وما خلقت الجن والإنس إلا ليعبدون رأيهم يدام وإنيات الجنة من يفون ككاميات كنت تفهمون نمبر ثم يقول المؤلف سبعة مئة وثمانية وتسعين لين ان بيج 198 افضل النبي تقول اللهم صل على محمد وني مؤسسة صلاة النبي صلى ما سجعت الحمائم نيون بتاوا ايلي تبان ولي لو ليسون تمام وحمت حوائم تقول اوان ايكو افنا بان وسرعت بهائم لا لا بهائم بقولن فربله نفعت التمائم لينا تاو اندي تاو يندي يبان توني انفعني نعم أروا دلائل الخيرات دلوا دلوا لازم تقول بيجي فين كنت تعرف وصلت يوم بيجي فين انتوا عارفين ان بيجي في مليه bẹ́ẹ̀ ló ti rí kódà èyí tí wọ́n fọwọ́ kọ́ lọ́kọ́ kan bí tí wọ́n fọwọ́ kọ́ tí wọ́n fọwọ́ kọ́ báyìí tó máa pín lẹ́yìn ẹ̀yọ báyìí gbogbo ẹ̀wà fún ìwà bẹ́ẹ̀ lọ. àmà kàánà lọ tàbí ànápà ń bú ànábì sẹlẹ̀ ọdí àmà kàánà tàbí nígbà tó bá fẹ́ kàdàlẹ́ lọ kẹtọ́ bàbá wọn káfa ó máa wọ̀ bẹ́ẹ̀ pé ò nífẹ̀ẹ́ ànábì nígbà tó pé aláwọ̀ mọ̀sẹ́lẹ̀ alá Muhammad nínú wàá fi dùn àwọn tó àbá bẹ̀rẹ̀ àfẹ́ mọ́ nígbà tí mo kọ́ ń ka ọ̀rọ̀ yìí nígbà mo kọ́ gbọ́ bí twenty years ago mo ti kọ́ gbọ́ Mọdínà mo ṣẹ̀ṣẹ̀ kéré tíra ẹ̀ dàrú àfa ẹ̀ yẹn gbà àmọ́ kí ni wàá lọ́kàn mi wá tó Mọdínà bá mọ̀ wá títí ọlọ́run kí n bá pàdé mo á gbé àbá yìí pa ẹ̀rọ ni ìrọlọ́pàá máa fa ònìyàn dàrú lọ́kàn mo á lè wò ó bẹ́ẹ̀ máa ti bá from page to page bẹ́ẹ̀ máa ti bá ṣé ẹ̀ lè mọ̀ bẹ́ẹ̀ ni. jẹ́rìí bẹ́ẹ̀ ni <coughs> tó pé olùsọ́gbọ́n wọn lè dìpọ̀ lọ́rọ̀ pa wa ẹwọ ẹ láti lọ́dọ̀ alájì alájà wọn alájì ní ìjùwọ̀ ẹ̀ẹ́ lórí wọ́n فقال يقول من خلق التميمة فلا فقد أشرك نبي نجبال لون دي مالا ولو أتسبو اون دي قال يقول في أنفعني صحيح رواء أحمد هذه صحيح الإمام أحمد الباديوة والتمائم هي الحر خرزة لا تعمل ناني اون دي أو وضع أبين تاجي كفو أو غيرها أبين تجوى ماما تولق على أو ولد أما سبع سبع مغيث أما تقول أو سيارة أو لما سبع إن وقع أو بيت أو بيت سمالي يرد على ذلك بقول جوكو فلا وهي من الشرك أبدا وكلام مؤلف يخالف القرآن لينا رتعفى أتق القرآن الكريم الذي يعتبر النفع والضر من الله جل وعلا إنسان عفوا àti dáadáa ní àtàbúrú ní ọ̀dọ̀dọ̀ ọlọ́run ti wá ọlọ́run yẹkú ọlọ́run ti wá pé wọ́n ń yẹn sọ́kọ̀ lọ́wọ́ mi gbọ́dọ̀ ní tó ló bá sì mìíràn mọ́ ẹ̀ fàlà káàṣì fàlà láhó ìlàhó kò sí ọdún lè gbé nira yẹn kó wà fọlọ́ ọba wọ́n yẹn sọ́kọ̀ lọ́wọ́ bí káyìrì tó afáàjọ lọ́wọ́ lórí tó ti jẹ́ ọ̀rọ̀ lórí aláwọ̀mọ̀ sẹ́lẹ̀ ala muhammadin ilé ìlú ti dùn pé ìta sọ́tọ̀ ọ̀sẹ̀lẹ̀ hatta la yabqa min salati shay'an ó di tí ó sàánú ní àsàlátù bàbá di tí àsàlátù fi tánlẹ̀ tí wá tánlẹ̀ ìwúlà ọjọ́ ń bọ̀ lẹ́yìn ọmọ àti aláwọ̀mọ̀ sẹ́lẹ̀ ala muhammadin hatta la yabqa min salati shay'an tí ó sàánú àsàlátù fi tánlẹ̀ tí ó ń sẹ́wọ̀ wọ̀rọ̀ ham muhammadan ọlọ́run kọ́sà ní muhammad حتى لا يبقى من بركة شيء النبي توجنيسي البركة ما وسلم على محمد كيلوف ومن حتى لا يبقى من السلام تيجي مثال سلام ما page 164 <coughs> جواب جواب دعاء الخيرات وهذا كلام باطل ربك لرؤي يخالف القرآن لوثق نفس القرآن لأن صلاة الله nítorí àsàlátù ọlọ́run wọ̀rọ̀hàmọ́tàhù àti ìkẹ́ ọlọ́run ọba ọ̀bàràkátù àti orí ajẹ́jẹ́tẹ́ rẹ̀ bólóhùn gájẹ̀ takọ bólóhùn ìtumọ̀ báraka ìtumọ̀ báraka rẹ̀ ní orí ajẹ́jẹ́tẹ́ ẹni tí ò ní tán wọ̀sàlámù àtàláfí ọlọ́run ọba dáa ìmàn láíláí ní máa bẹ láyé ń fadúwọ́lá ayẹ́sùnà kì í tán kò ní padà láíláí قال تعالى الله سبحانه قل لو كان البحر من سبحانه باب قتاريه مدادا لكلمات الله وبعد جاك انكني فوا ورولوبا فرولوبا اكيولوبا لنفد البحر قبل ان تنفد كلمة ربي ودو يو بعد كلمة ورولوسا ولو دينا بمثله مددا أبا دوب وبعد موا موا موا موا يوم تفيد àwọn ẹrẹ́ ìbò gan ọ́nà pé sí never drive sí never drive sí never drive sí àbígbọ́n wọn ó di ẹ̀dẹ̀ àwọ ọ̀rọ̀ àdébì Muhammad ọ̀rọ̀ mọ́ mọ́tì ẹ̀wà ń bẹ̀ ìnà sí ìnà sí mọ́tì sí ẹ̀wà ẹ̀rọ ìṣẹ́ sọ pé ìkẹ́ gbogbo ìkẹ́ tó wà lórí ilẹ̀ ayé pẹ́rẹ́pátá ẹ̀rọ mọ́tì sí ẹ̀wà ó ti rí ẹ bá lọ sí otíkun ẹ pé ìrẹ́bà kàbínẹ̀ yìí ẹni tó gbádùn jù owó ìtura kan yẹn gbogbo ìkẹtẹmọ yẹn lòdì bóòlù lè ti wá tẹ́ tó tọ́lọ́ ọba sọ́wọ́n tá a la ọlọ́run tó àfọ̀rọ̀ yìí wa. number eleven zaka osman yẹ́sùkúrú fi ákàdù kìtà nípa ìkírà náà fáàmù wa pé sàlátù shamsiya shami mashishiya mashishiya salatu kan lè jẹ́ pé samadu masishiya ní page 259 sí 260 التي على عام الزبوي بطريري وهذا نفسه نفسه لداني نفسه صلاة اللهم صل على من منه إن شقت الأثار أنا أقول إكيالوك وما بينك لك على عليه ní ẹni gbogbo àṣírí sí náà wọ́n fọ́lá ànúwà ìdẹ̀dẹ̀ àwọn mẹ́lẹ̀ tí ń jáde wọ́n fi ìtàkàt àkàkàík átàrà rẹ̀ nìkan láti ráwọn òdodo wọ́n la ṣe ń ìlàhó ní manod kò dẹ̀ sí nǹkan náà àyàfi látara láti tí ẹ bá ṣe pé àrùwá títẹ̀ lùzáàbì tí mediation ẹ̀ gold lùzáàbì kàmà kábùlá mọ̀ọ́sọ́fù bẹ́ẹ̀ gold wà ní tó wà dáńgú mọ̀ọ́sọ́fù ní tó wà láàrin ẹ̀ bí wà ti sí tí ẹ bá ṣe pé ọlá bẹ́ẹ̀ ni gold rẹ̀ kò bá ti sí nǹkan tí ó máa ṣẹ́kù mọ́ أقول هذا كلام باطل من أوله في أوله أروري أبرو جاين يقدر وسخيف مقعد في آخر لينا أتوى بروب بين قرير ثم يقول في تنبيه تمية تمت العابي دعاء هو قرير معقلة مين في عين البحر واحد لين أول تلتين من أريس هناك أتى على عهد يقول أنا عرى أتى على عرى في كلمة كمان ولا أسمع أن يضر كما ولا أحد إلا بعثر فيه كما سمعت لا أسمع ويسي وما يامي المسلمين أن هذا الدعاء أمرين في هذا الدعاء أمرين الدعاء توسعي الأمر بجوان به أول علاقة قوله وانشلني من أحوال التوحيد wọ́n fi mí sínú àwọn ìrújú ìtọ̀ ìmọ́nà lọ́kàn ayé àwòhál ayé àwòsáàk oníyà ni ìlójú tó bá rújú ìjọjọ́ tó wàhál lè tọ̀hídì àwòsáà tí wọ́n fi ìlú àmì tọ̀hídì sí ìlú àmì tọ̀hídì ọlọ́run mọ́sá fọ́rọ̀ èyí wọn òkútọ́ lè tí bá ka ọ̀rọ̀ àwọn ń bẹ́lẹ̀ ń àti pé ìlú àmì tí ó ní fúlùtù gidi تاني مرة نقول لي جنة الفراغ والدعاء على النبي وعلى حال عبيد الجودة عليها النبي كما يدعى نبي المجيش نبي المجيش وإنما أوحال والعرفات الدعاء والعبارة من العلياء والعلياء الجودية تقول هو إذا سوى دعاء حلم النبي ولوه بعد النبي ولوه بعد الكلام وبدو ولوه هو المشروع الحباب ما تدعو دعاء الذين مما يقولان الذي يعفو عنه ويخمس عليه يجب يوم تعشين رجاء ويجب المنزلية لنا والله سبحانه وتعالى ولا أطرق هذا الكلام ونقول أنت ومخصوص ولكن مثل ما تقول بلا كان adam suleiman inú ọmọ ọgbọ́n tó wá kọ́ wa ọmọ wa nígbà yìí Ime akọ àmọ́ wa ní ìgbà yìí ní sukùn ìgbà yìí níjọba àwọn ọmọ wa ń ka kìlíkà national prayer àgbélẹ̀ pé àpẹẹrẹ nàìjíríà máa ń kọ́ńtì kìlíkà kìlíkà wọn lọ́kù six million kí ni ti bá wọn lọ́kù ìdìpé kí ni àjíkà àwọn ọmọ ka ni ẹ̀kọ́ báàmù àpẹẹrẹ gbẹ́gbẹ́ fún pẹ̀lú àlá wọn pẹ̀lú tu nàìjíríà mú nàìjíríà mú náà tó ń sọ ẹ̀ kò sábà rúmbẹ̀ náà ẹ̀kejì tí ọmọ burhan ni gbogbo àwọn secondary school islamia òní wọ́n lò fún tawhid mo ní ìrégbèsè wa nùsílà tó mú yìí tó ní mọ́lá bọ́kà gbogbo ìsìlá tí wọ́n ẹ̀fà wa ọmọ burhan ọmọ sí gbogbo àwọn islamic school sẹ́tẹ̀lẹ̀ òní wọ́n lò mo ní mú burhan tó mú lọ́wọ́ yìí ìrégbèsè wa bẹ̀ ó gbogbo ìgbòho yẹn tàbí ìjọba ẹ̀wù yẹn èmi ò rí aburú bẹ̀ wọ́n ní ah sílẹ̀ tàwọn ẹjà pariwo níta class time olo ní class lọ́wọ́ yóò òun free ní ten to to eleven ní tùmọ̀ ń pọ̀lọ̀ àbọ̀ ten to eleven bá dé abájọ mọ́ra sí mọ́ á fi hàn mo ní kó sí page báyìí mo tó léyà òye àwọn page ẹsẹ̀ wò lé mọ́ á sí page báyìí sọ pé ọlọ́run ọba tá à ń wí lẹ́sà fi sẹ́mà kò sí sẹ́mà wọ́n á fi lọ́ọ̀f kò sí wọ́n á fi wọ́n á fi wọ́n á fi wọ́n á ọlọ́run sí lọ́tún kò sí lọ́sí kò sí kò sí lókè nílẹ̀ mo ní inú tó wà ní ohun tí ra rẹ̀ bí lọ́nà mo ní kò sí ọlọ́run wọ́n lè nípa pé alága arṣi ti wa mo ní ìwúrọ̀ ah! yìí lè ẹgbẹ́ àwọn kò sọ́lá ọ̀rẹ́ ó ti padà sílé òṣùwò àfáà ti mọ ọkọ ohun tíra ẹ̀ wọ́n á ní báwọn náà ṣe báyìí báwọn náà ṣe ń kánú àwọn náà wọ́n wọ́n níta ara tó àwọn tó rújú náà nù mo lọ pé lóòótọ́ ni pé àwọn ọ̀rọ̀ wọn mẹ́lẹ́tọ́ mọ rújú مجبلا فيه يا الرحمن وإني الرحمن سبع أس التوى الله بعدك آيه أولو قالوا لها لا تقوى عمي لا أما في السماوات وما في العرض ما بين أما وما تاتفر أولو أنو سماء أنتوا أنو سماء أنتوا أنو إلا أنتوا أنو أنو أنتوا أنو أنو وإن تجهر بالكول فإنه يعلم السر وأخرى الله أنه الرحمن يريه الله لا إله إلا هو هو العصمه gbogbo ẹ̀ olórí arahman so aláyé Qur'an ti tó fún wa kò sí dójú mẹ́ nazif lábá bá gbogbo ìtọ́mọ́ni ìtọ́mọ́ni àwọn ní wọ́n bẹ̀rẹ̀ kiri jùbọ̀ lọ́fàá ń gbà tí imam malik rẹ̀ mọ̀ wòlá tọ́ka ní àwọn zanadi kẹwàá sí mẹ́sílásì rẹ̀ tó ní àyà tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ń para ní arahman ọlọ́rẹ̀ sísẹ́wà ó ní arahman maalum wọ́n máa ń jẹ́ arahman ọlọ́rẹ̀ wọ́n arahman maalum àti tẹ́ọ́lá والاستواء ما كيف بوا لون كما والكيفية مجهول رب الله سبوا عنه ليه من قال والسؤال عن ذلك بدعة كما أبي ربي صلى الله عليه وسلم ليه بفاي ليه ليه بدعة ني وني آه أنتم كفاما نكيه ترعيبوا سيفي يكبعوا لك إذا أنبيكم مزاتي اللي هم فتنائي أودي أبو سبيني أروا رجل تجاب أروا رجل تجاب أروا رجل تجاب táwọn náà bá ń ka yóò di àrùn kan wọ̀ pé ìsagbàbáwọn ìsagbàbáwọn ìsagbàbáwọn ọlọ́mọsọ̀wá ní ọlọ́ba náà síláwí ilẹ̀ tọ̀wọ̀ iná bá káwọlú wọ́zájá bí i biharu ahadas lẹ́yìn náà ọ̀tẹ̀mírì sínú àwọn odò ìṣẹ̀lẹ̀ tuntun tuntun وأغرقني وأغرقني في عين البحر واحد أما تميرينا أما تميرينا تمو ترسين وجود أمي الكناني أقول هذه وحدة وجود إلي بلا بيروات جانيان وحدة وجودني عند بعض الصوفية الذي عبر عينها نعيمه ابن عربي زي بي أناني أقاوى بعض زميل زعيمهم ابن عربي أولم المدفون في دمشق إيه توسسي دمشق دمشق حيث قال في فتوحات مكية نظر صدوق فتحات مكية وانتوا طالبين على عبد ربه ولا عبد انه رأى عبد المكينية عربية ابن العربي ليه ودي بيقولوا وعلوا كني وعلوا وجدوا وجود وني وني على عبد رب والرب العبد ẹrú yẹn náà lọ́lọ́run ọlọ́run náà sì lẹ́rú ni ìyá rẹ̀ tẹ̀sírí mẹ́nu mọ̀kànlẹ̀ ó mọ̀ sí òtara fẹ́ bí sẹ́kọlọ́rùn ìyá rẹ̀ tẹ̀sírí mẹ́nu mọ̀kànlẹ̀ tẹ́lẹ́gbẹ́ fa ìkúta abdul fazaka hakun tó bá ní ẹrú ni ó sì déédéé wọ́n ìkúta rabu fa'an náà yẹkọlẹ̀ wọ́n rẹ̀ ọlọ́run ni ó sì déédéé kò sí kéré gbogbo فانظر كيف جعل العبد ربه وانا وو بو سي بيو لو ورب عبد تقبلوا في فهما متواصيان بقوه ديدي عند ابن عربي لو ابن عربي وابن شمس الذي ذكر كلامه ذكر ابن شمس تمر الروايه لا خيرات نعم number thirteen àbí kádùbà àbí ọlọ́mọ sọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀bà ọlọ́mọ sọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀bà nígbà tí mo mú tíra kọ́lá ìsàwùdíà nígbà tí a ń ṣe mo ṣe àṣẹ bẹ̀rẹ̀ phd wọn á ní ká sọ̀rọ̀ púpà wọn inú àwọn jẹ̀mọ́ àti mọ̀ láìkì jù tí mo wọ́n náà pé kí n ní pẹ̀lú wọn àwọn jẹ̀mọ́ tó ìkọ̀wá mo lè eh, ń ìmọ̀ mú tíra ẹ̀ Madina ni wọ́n ti fún tíra ẹ̀ ọ wá rú ni wọn àkéèdè àwọn jamaatu ikhwan wọn fi hàn kọ́wọ́ ní ayé ọba ayé ọmọ ìdíje àbọ̀tá Islam tó ti tíra ẹ̀ torí inú àwọn jamaatu mọ̀ láì in fact ìgbà yẹn mo ń ṣe effort láti ra tíra àwọn tíra ọ̀gá fi dìlá Qur'an tẹ bá rí àwọn ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pa bí tútẹ̀ sí rẹ̀ ti dájú.

kò sí ẹ̀tọ́ gbé gbogbo tí wọ́n wájú ọ̀gbọ̀n yìí rí ọlọ́run ọba rọ́pọ̀ ètò ni àmú ti há ìdílé mọ́ lọ sí bàyọ̀rọ̀ báyìí gba bẹ̀rẹ̀ péjì wa ni wọ́n fọ́ aláṣàbẹ̀sì pé ká mú tọ́pì kọ̀ọ̀kan ètò wọn fẹ́ mi gẹ̀rẹ́ pé ń pa àwọn tòmátò ìkọ̀wà àwọn tòmátò ìkọ̀wà pẹ̀lú tí wọ́n á rí yẹn níjọ́ tí mo rọ pírẹsidẹ́ntì ẹgbẹ́ ti lọ sí ọ̀wà pírẹsidẹ́ntì class ní ọmọ president green class professor zaharadin oní suleiman jí tẹbi jẹdíde oní suleiman ọ̀rọ̀ tí mo sọ tó dàbí lójú ní alẹ́ka jí tẹbi jẹdíde ní tuntun mú wáyé àwọn tí ń ṣe project yẹn nìkan sọ̀rọ̀ yìí rí mo ní gbogbo ìṣòbó wà nù mo ní tó dùn mí ni pé fíìsì dálù kọ́ra nù kálukú níwẹ̀ ní lọ́nà àfàlàlà ẹ bá lè wọ̀rọ̀ yẹn wò ẹ̀rí kò sí kálùmọ̀ kátó bí yàtọ̀ mẹ́ ìjọ kẹta tí àfa yẹn tó dé ta pàdé padà wọ̀lá ó láwọn fura rí ọ̀sára àdùnwá àgbọ̀n mọ̀tàrà ẹ̀fọ́ wọn ni àà kò lè rí bẹ́ẹ̀ ọ̀sára àdùnwá àbùtàrà wọn ni kò lè rí bẹ́ẹ̀ mo ní ẹni wọn kẹ́tẹ́ bọ́tà kókò rí bẹ́ẹ̀ lọ́rọ̀ ewu tíra yín wọ̀ bí ẹ̀yẹ́dì tíra yín tí bá yìí tẹ́jì rẹ̀ ẹ̀mẹ́ mẹ́kún mo tẹ́jì rẹ̀ wọ́n wọ́n wọ́n ni a wọ̀láyé àdúgbà yìí ó ní ìwà ah, ọlọ́wà tí ẹ àwọn èèyàn kẹsàn yẹn nù àwọn amúra ọmọ ìṣèlú gbé orò pé ìbádà ló ń bá ìsìlámù púpọ̀ púpọ̀ púpọ̀ ọlọ́wà musa dáàbò ẹ̀bọ̀ wa. والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم الحمد لله المؤلف كلام مؤلف نعم àbí ẹmẹ mú gbàgbé pé nǹkan ọ̀rọ̀ tí mo ń sọ yẹn mò ń kó tọrọ nìkan ni. sọkò sábúrú mẹ kí n sọ pé jẹzulú mẹ sẹkì ni pé mo ti ń jọrọ ẹ mo kó tọrọ rẹ. Mùkálí ìgbòho ni mo ti ti ra yìí. Eh, ẹ ẹ ká lọ sókè mẹ́ta yẹn although they do that, all the demons that we have which are comfortable with us. Right. Àwọn Mùhálì Mùhálì ni ṣe ìdárúkọ àti ṣépà ọ̀rọ̀ tẹ́yìn ìṣọ̀rẹ́ lọ Mùhálì bẹ́ẹ̀. Tó. Ìlànà àti ìjẹ iṣẹ́ àlẹ́ sọ̀rọ̀ tà. Ẹ́. Ǹjẹ́ bẹ́ẹ̀. Òkúta burú mẹ́ ní ṣe àná oníbèrè wọn ni assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. wọn lórúkọ àwọn bone hashim láti kaduna wọn láwọn questions kan wà tí àwọn bá post sáwọn táwọn àwọn wá fẹ́ káwọn èèyàn jáfa ní ansar látọ̀dọ̀ ìta wọ́n ní first question ni pé ṣé dandan ni kí èèyàn ka kí máàmù ka fásíà lẹ́yìn imam nínú ìrun tí a ń kéwú sókè. Okay àti pé àwọn ìmáàmù kan tán bá ka fatia tán wọ́n máa ń lọ́ra wípé ṣé láti fún àwọn mámúláyè láti ka fatia tiwọn ni àbí kí ni àlàyé tẹ́lẹ̀ ṣe fáwọn lórí àlámọ̀rí. alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah kò sí méjì pé anabi muhammad sallam ó ní tí imam bá kéwòn pẹ̀lú yín ẹ̀yin náà máa ké fatia àwọn àfáà gbọ́ wípé bí irun zoro àti asr àmá àtàṣùbá àti magrib àti ìṣá àti ìmáàmù òkè òsókè kò ní ìgbà nkè àwọn tó máa dúó tó máa ké fún àti àtà tí wọ́n dúó pẹ́ kó tó mú sóra àríká òun yẹn lè gbà ké fún àti àtà kò sẹ́ẹ̀dì fún wọ́n bí lọ bàbá bò ń bá rahimahullah inú síra fatawa muhimmadu ta'allaq bis salat wọ́n bí pa sukuu ti máa wá láàrin fatiha sí súra mi káwọn ìjọba òun kò sí ẹ̀rí fún ilà náà rí ilà sùkùtà ti lẹ́bi bẹ́ẹ̀nà àyà wà àyà ó là máa ìdúró kankan bí irun ju àwọn ìdúró tàbí máa dúró láàrin alhamdulillahi rabbil alamin arrahman arrahim àwọn ìdúró tàbí máa dúró ní àmọ́kọ́ wá dúró pẹ́pẹ́ ní kò sẹ́rí fún àwọn afáyàn ọ̀dẹ̀ wọn ọ̀dẹ̀ rẹ̀ wá fún ó dé wa ní táwọn dúró sí ni pé ànábì ní ti wà kí fatiha kò ní irun àdíjú wa pé ẹni tábí bá ti kí fátíà wọ́n ti kí fátíà tó kébà ti gbọ́ bẹ́ẹ̀ pọ̀ náà kí fátíà ni wallahu ta'ala alam. ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì ní lọ́jọ́ Jímọ̀ ìgbà wo gan ni kéèyàn lèyàn lè dákẹ́ àti máa ṣe àsàlátù fún Rasulullah sallallahu alaihi wasallam bọ́n ṣe gbà á yàn ká máa ká ọ̀pọ̀lọpọ̀ ọgbà wo lèyàn lè stọ́ọ̀pù ẹ̀. àkọ́bọ̀ stọ́ọ̀pù ẹ̀ gbogbo as much as possible ma dira yi o b'a tile nati ma sasara sɔrɔ sɛlɛ o k'i kpɔ ju o after magrib ọjọ́ Jímọ̀ after magrib ma se ma se ọjọ́ o de ye torí òru yẹn ló tọ òru sọ̀tọ̀ bi àmọ́ ọjọ́ ọjọ́ Jímọ̀. Uh, wọ́n ní ìrẹ́lẹ̀ kẹta wọ́n ní ní ṣíṣe bàdí ṣé dandan ni kéèyàn ṣe àtáyá téèyàn bá fẹ́ sọ bàdí bí a bá lè tàbí pé tí ọ̀dá kí ẹ̀ ti àtàyà ọ̀dọ̀ sálámà. ara ọ̀tún bá ti kẹ́ ó ti ti àtàyà ọwọ́ sálámà nígbàgbé ń bá ní ẹgbẹ́ ètò ọ̀rẹ́ sílẹ̀ ìsálámà ó forúkàn lẹ́ẹ̀mejì ó ti forúkàn lẹ́ẹ̀mejì àbí ó parí yẹn ọkà sálámà kò sí pò tún ṣe àtàyà má kò sí yẹn má ó di yé wa. ẹ̀ẹ́dẹ̀rẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní téèyàn bá bí gẹ́gẹ́ bí ẹni tí ó wà ní ibi iṣẹ́ rẹ̀ níbi tí ó sí mọ́sálásí téèyàn lè yan náfìlà kó tó di pé ó kí ìrun ọ̀ràn yàn àbí lẹ́yìn ìrun ọ̀ràn yàn. bẹ́ẹ̀ni gbogbo ìrun lórí náfìlà before and after kódà magrib ودي نفل عليه بين كل عدلين الصلاة بين كل عدلين الصلاة بين كل عدلين الصلاة لما شاء láàrin pé wọ́n pèrò kátó gbé ìkọ́mà ẹ̀yìn náfìlà láàrin pé wọ́n pèrò kátó gbé ìkọ́mà ẹ̀yìn láàrin pé pèrò bá fẹ́ ọ̀sọ́dọ̀rọ̀ ọwọ́ ẹ̀dá kí ni o dani kí yẹn sí

إذا تبعنا أمرا سعاد أمرا سنة عاد أورايا لا كان بذا يوم المسلمين the first one أورايا عاد أما أمرا سنة لينا إشياء حاج قول لي إشياء أمرا له nǹkan bíi méjì péré tàbí nǹkan mẹ́ta péré ló sọ̀rọ̀ níbi iṣẹ́ hajj níbi iṣẹ́ umra àmọ́ mẹ́rin ló sọ̀rọ̀ níbi iṣẹ́ hajj mẹ́rin ẹ̀rọ kan tó wá hajj òun gan iṣẹ́ lápòjúwe lápòjúwe ọ̀rọ̀ ayẹ ní kéyàn gbé ìram harami kéyàn gbé harami bí hajjá ti múra oúnjẹ papọ̀ mẹ́wọ̀ ọ̀rọ̀ ayẹ ní òkú dẹ̀ ní nínú hajjá ti múra kéyàn ti tawafu méje lé olú àwọn pẹ̀lú tawafu ìfádà bí tawafu umura ẹlẹ́kẹta òun náà ni safa àti marwa tí wọ́n láàrin two hours yẹ́ ìpàdé iṣẹ́ òmúra àmá hajj nínú àwọn ọ̀ràn ẹ̀mí kò dúró àràfá àràfá ẹ̀jẹ̀ ní òun ni iṣẹ́ ńlá tó ga jù níbi iṣẹ́ hajj ara mi sọ pé alhajj àràfá lórí pé hajj gan ni àràfá gan ni alhajj ẹ kó lé ní jọ́kẹjọ́ jọ́kẹjọ́ lùdíjà wọ́n pè ní yóò mú ẹ kó lé ẹ ó yẹ lọ ní ọjọ́ ìjà ẹ̀ẹ́kì àti ẹ̀ẹ́kì kásùwà lè ẹ̀ẹ́kì rọ́kà méjì lásìkò rẹ̀ ẹ̀ẹ́kì asẹ̀ rọ́kà méjì lásìkò rẹ̀ raka mọ́bí rọ́kà mẹ́ta rẹ̀ ẹ̀ẹ́kì iṣẹ́ rọ́kà méjì lásìkò rẹ̀ yẹ́nì ẹ̀ẹ́tì wàá kírun àṣùbà náà gbogbo ẹlẹ́mọ̀ sùnlẹ̀ rẹ̀ wa ẹ jùlọ sí àràfá àràfá yẹn lẹ́wà láti gbà yẹn bẹ̀rẹ̀ sì kí zoro àti àṣà wọ gbangba àràfá tó bá rọrùn fún bẹ̀ nìkan bẹ́ẹ̀ pé ní mẹ́tòdì nàmúra one of the biggest box in the world bẹ̀rẹ̀ ya kí báyìí kírun bẹ̀ yẹn inú haram yẹn ti kírun ó di wa ìyẹn wà bẹ̀rẹ̀ tí kírun àbọ̀ sí gbangba àràfá gbangba àràfá yẹn ti kí zoro ẹ̀ lẹ́yìn náà kẹlìbà ní ládàá tó kírun wọn ẹyọkan gba wọn rẹ̀ tààdán ìwọ̀n láti wà ràfà tí kò nù haram ó di wa bẹ́ẹ̀ wà títí tí mọ́gìrì tó láti mọ́gìrì tó ẹ̀ níwá kí mọ́gìrì mẹ́ ẹ̀ fi mọ́gìrì yìí rẹ̀ ẹ̀ wà padà sí mùdẹ́lífà ẹ̀ wà kí mọ́gìrì àti ìṣẹ́ àgbàpọ̀ ó di yẹn pé inú iṣẹ́ tó lójú inú iṣẹ́ hajj ní eh, ìsùn ní mọ̀gbùn zẹ́lífà yìí àti mìnàní àti àràfà ní tẹ́ǹtì wà mẹ́ àwọn mùsùlùmí kò sí tẹ́ǹtì mẹ́ tí màá ti lọ́la kókò tẹ́ǹtì mẹ́ gbangbálẹ́sù tó jọ bá ń rọ inú jùlẹ́wà tó tó bá mú ẹwù tó gbọ́dọ̀ borí lápá jùlọ ọkùnrin ó di ìrẹ́lẹ̀ gbogbo èso lọ tó bá di bí aago méjì òru aago mẹ́ta òru ẹlò bá fún yàn láǹfààní àti di tó bá rí àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ bá lọ ní débi wálé nílẹ̀ ó sì rí àwọn èèyàn sún lẹ́nu lọ́tún níwájú lẹ́yìn àti gbogbo àbígbà pé òkè òkè bá parí pẹ̀lú pẹ̀lú ẹ bá tó wá kó mẹ́rin ẹ lè gbogbo kò ti umura o ní hajj lọ́wọ́ ẹ bá sílẹ̀ bá bá ẹ gbéra kó ẹ ẹ lọ sí mìnánu ẹ lọ tó ń kò ṣe fún ìrọ̀rùn mi rẹ pọ̀ òkú mẹ́ta sọ á sọ àwọn jẹ́ mi ti akọ́bàlì kíláàsọ̀ a fi kékeré láti tààrin ní alẹ́sọ̀tì nílá nìkan méjì pínlẹ̀ yóò sójú ẹ̀ ó rí eyín o parí ó parí ó parí sí ẹjọ́ ẹ̀yìn ọ̀rọ̀ lé okùn kó lè gẹ́ gèrò rẹ̀ wá gèrò rẹ̀ kó gbé na rẹ̀ tọ́gbọ̀ wá ti fún olówó ẹran lẹ́yìn náà ó akpasi maka sí mẹ́kà tẹ̀wáfù ìfàlà tẹ̀wáfù tẹ̀ hajj lẹ́yìn ó sì sáàyù mẹ́kà láàrin àti mọ́rùwà gbogbo kò sínú iṣẹ́ umura ń so ṣe umura ó kéré púpọ̀ mọ́ ọ̀tọ́ bọ́ọ̀lù mo bọ́ọ̀lù kan nínú àwọn wa mo ní ẹ̀yin olówó àṣírí tẹ́ mọ̀ lọ sí umura bí ẹ̀fẹ́ lọ sí hajj pé umura o simple àmọ́ sí hajj o simple ó fẹ̀tẹ̀ rìn tó pé wọ́n ni mo ṣe kọ́lọ́mọdé àṣírí ọ̀rọ̀ oníbèrè ilé ìwọ náà ṣe asalaamu alaykum wọn ní asalaamu alaykum wọn lórúkọ àwọn malam ahmad láti kaduna wọn ní ìbéèrè àwọn ni wípé ṣé èèyàn lè classify àwọn christian sí kàfíró èèyàn lè fa àwọn christian ní kàfíró. ìwọ́n kọ́ ló pè wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ló pè wọ́n bẹ́ẹ̀ ọlọ́run bá ló pè èèyàn pè wọ́n ní káfíìn ìwọ́n kọ́ ló pè wọ́n mọ́tò yìí kò kàn pé kó lẹ́yìn wá níbi káfíìn ló ń gan káfíìn. ترى إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية قالوا به هو معنى قالوا إن الذين قالوا إن الله هو لقد كفر الذين قالوا إن الله هو ثالث ثلاثة قالوا إن دجل أجل أما تقرأوا إن بتعلق الكفرين هو وقد كفر الذين قالوا إن الله هو المصير عيسى بن مريم أنا قلت جيسوا قالوا بقى كفرين هو قالوا إن الله هو بأميك قالوا إيه قالوا إيه قالوا إيه قالوا إيه قالوا قالوا sọ́lọ̀ wà pé ní kébìrì láti bá pé kébìrì ó di wa ọlọ́run ló pè ní kébìrì. oníbèrè ilé wa ní orúkọ àwọn Mariam láti Kaduna wọ́n ní ẹ̀dàkùn ṣé èèyàn lè dárúkọ ọlọ́run àbí bíi kéèyàn ṣe láìláì lọ́la fún obìnrin tó bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ tó lè mẹ́jọ orúkọ ọlọ́run bó ṣe ń ṣe nǹkan oṣù rẹ̀ àbí ó lè máa ṣe láìláì lọ́la. bẹ́ẹ̀ni gbogbo mama wa Sayyida Aisha ó ní àwọn mọwàá wọn mọwàá máa ń nǹkan méjì mẹ́ta lè yọ̀lù sí ìbá ń tẹ nǹkan oṣù lọ́wọ́ èyàn lè kírun èyàn lè gbé Qur'an èyàn sì lè tàwáfù lórí wa ẹ gbogbo àwọn ìbáàdà zikr ni wọ́n máa yàtọ̀ àlèkè ẹ lè bá sí wallahu ta'ala naam. Hmm. òkú èèyàn. kọ̀ndíṣẹ̀ ni pé ẹni tí wọ́n ṣe ṣáàjì fún òkú rẹ̀ yóò jẹ́ pé òun gbẹ́sẹ̀ ṣáàjì fúnra rẹ̀ ṣáàjì ọdún kò tètè tọ́ mi ó múra ń ti ẹ̀ léyìn náfìlà yìí ó di ẹyin àmọ́bẹ́rẹ́ ṣe ṣáàjì fún òkú rẹ̀ yóò jẹ́ pé òun gbẹ́sẹ̀ ṣáàjì fúnra rẹ̀ ó di ẹ́ wàá rí sẹ́lá àdìrẹ̀ náà Naam ẹnìkan ní nígbà tí ọ̀dà wọn ẹni tó lù sí àdúgbò nígbà tí ọ̀dà àfáàní wa ní ìjọ tó bá ti èrò ẹni tó bá ti ẹni tó nígbà tí ọ̀dà nígbà ní ìṣẹ̀lẹ̀ àwọn tó tó kù láyé ọlọ́run fi wà lórí ìka wọn náà hmm. ó mú àdúgbò àwọn oníkẹ́lẹ́ láti ṣe kéré pé bíbi ẹ̀yẹ́ bí ìyẹ́ náà ní bí ìyẹ́ náà ní lápè tí ẹ máa ń ṣe àìdàgbà tó ń fi ṣe ẹ̀yẹ ìdí àfihàn pé mo sọ pé ohun tó ń pèsè ara rẹ jù lọ pé mo mọ́ jù lọ wọ́n ń tan àdájẹ́ rẹ̀ káàkiri irú rẹ̀ ìgbàyàn náà tẹ̀lẹ̀ sí wọn náà tí òun fi ṣe ẹ̀yẹ máa tan àdájẹ́ ẹgbẹ́gbẹ́jà ni ó mọ̀ jù lálẹ́ àná ó mọ̀ bẹ́ẹ̀ gọ́ta ọ̀n sọ ń kó fi ṣe ẹ̀yẹ ó ń tan ọ̀rọ̀ yẹ káàkiri ó bo mùsùlùmí irú ẹ̀ náà irú ẹ̀ bẹ́ẹ̀ yóò fẹ̀rẹ̀ sí mọ́tò ọ̀nà bẹ́ẹ̀ ni ó lè ṣọ́ọ̀mù wọn pè azambu ṣọ́ọ̀mù yàní bí àdáwò ni ó lè tí ó bá sọ́ra irú ẹ̀ yóò fẹ̀rẹ̀ sí wọn náà ó di ọlọ́pàá dàgbà làwà. ọmọ sọlá ẹ̀ jábíyà lọ́wọ́ kí lára báyìí bá akérèkò yìí láti òkú àti àlàyé agbọ̀dọ̀ kó nira báwọn operation ìnira ni kí láti máa la ikú obìnrin tó wà nínú tó tó kó máa tó á sí bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá mọ̀ bí ìdìbò ọ̀dìbò ó di á sí bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá mọ̀ bí ìdìbò ọ̀dìbò ọlọ́wọ́ bá fẹ́ dojú ọmọ ẹ̀ kọ́ kíbílà káwá la ikú yá ẹ̀ kọ́ bá dùn ẹ̀yà agbọ́dọ̀ fara ní òkú ló fà àwọn kírísítẹ̀n yẹn wọ́n máa gbọ́ ẹgbẹ́ wọn ní jíjà látàrí lọ wọ́n gbé òkú wọn sínú fíríjì àbí wọn náà gbé sí wọn wọ́n gbé bí jáde yẹn wọ́n ti máa fi tẹ̀mà fọ́ ẹ́ wọ́n ti máa fọ́ yìnyín yẹn ẹgbẹ́ ìyá ní jẹun látàrí lọ mi ò mọ̀ ń pa rẹ̀ ẹ̀rọ fẹ́ ilẹ̀ mọ̀ ń pa rẹ̀ lọ ọ̀rẹ́ mi ò mọ̀ ń pa rẹ̀ ọ̀kẹ́rẹ́ kó tó yọ sọ́jà wọ́n ní wàhálà iṣẹ́ ńlá ni